tọkùnrin àwọn afọ nínú wọn ní ó máa ń jẹ́rìí gbẹ̀yìn ìnà àmì ìtàbíyì àwọn nǹkan tí ó wà ń bẹ ní àbá ń lò tí ó jẹ́ pé èèyàn jẹ́ kí ó wúlò fún èèyàn ní gbèsè ayé yẹn tí wọ́n fi ń wá ojú rere ọlọ́run ọba yóò máa jẹ́ ìgbàlejò dáadáa fún yẹn ní nǹkan tó wà ń bẹ tí èèyàn kọ́ tí èèyàn mọ̀ àbí tí èèyàn gbọ́ tí èèyàn bá lò ó jẹ́ tún ara rẹ̀ kẹ́ yóò jẹ́ ìbálẹ́jọ́ bí fún yàn ìbẹ̀rẹ̀ náà lọ́wọ́ subhanahu wa ta'ala ìbálẹ́jọ́ dáadáa ni kó jẹ́ kí alukur'an kó jẹ́ fún ìkọ̀ kan wa. àgẹ́bí àlàyé tí mo ti ṣe ṣáájú pé nǹkan tí a máa gbé ẹ̀wọ̀ lẹ́yìn ní tẹ̀síwájú oní ẹ̀yìn mẹ̀sìlẹ́tọ̀tò àmẹ́ẹ̀lì àwọn nǹkan tí máa ń ba iṣẹ́ olóore jẹ́ tàbí al-a'mal al-mukhaffifatu lil-mizan àwọn iṣẹ́ tí máa ń jẹ́ kí òṣùwọ̀n iṣẹ́ olórí yẹn kí ó já wálẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ṣàlàyé fún wa bí ọlọ́dọ̀wà subhanahu wa ta'ala yóò gbé iṣẹ́ wa sórí òṣùwọ̀n níjọ́ alkiyama ni ọlọ́ba ní sọmọ ìṣàkólẹ̀ tí wọ́n rí ìlú ọwọ́ fẹ́ ń ṣe ti rán ọ̀bì ya فأما من ثقلت موازينه فهو في عيشة راضية ẹlọ́ni ẹni tí òṣùwọ̀n tiẹ̀ bá bá dúró ẹlọ́ni bẹ́ẹ̀ wọ́n á máa nà kọ́fẹ́ tí wọ́n wà nínú ẹni tí ó sùn rẹ̀ pé ó bá fúyẹ́ ọmọ òhàwíyà ẹni bẹ́ẹ̀ yóò jẹ́ ọmọ aná ọlọ́kùnmọ́ṣe wá ní ọmọ aná ọ̀kálukú gbọ́dọ̀ gbìyànjú láti ṣiṣẹ́ lórí àwọn nǹkan tó jẹ́ kí ó sùn rárá tí ó dé wọn lọ́dọ̀ ọlọ́run bá ó sùn rárá pé ó lówó ra bákan náà ká sáfà àwọn nǹkan tó jẹ́ kí ó sùn rárá kó lọlẹ̀ kó fúyẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ilé ìrìnàrọ̀ alábàbí sọ fún wa inú sọ́dọ̀ tó Muhammad ayọ̀ ọ̀gbọ̀n àti mẹ́ta alábàm yọ ayọ̀ alladhina amanu ati'u Allaha wa ati'u ar-rasul wa la tubtilu a'malakum ọlọ́run ìgbàgbé dodo ati'u Allaha wa ati'u ar-rasul ẹ̀tẹ̀lé àṣẹ ọlọ́run ẹ̀tẹ̀lé àṣẹ ànábì sallallahu alayhi wa sallam wa la tubtilu a'malakum ẹlẹ́nu ọmọ fi bà iṣẹ́ ara yín jẹ́ ó túnmọ̀ sí pé èèyàn lè ṣiṣẹ́ pẹ̀lú ojú ọwọ́ rẹ̀ kó sì fi òdì ọwọ́ rẹ̀ dànù iṣẹ́ tó bá ti dànù nínú iṣẹ́ olóore ó ti kúrò nínú ìtàn ó fi fún yàn ní àlùkìyàmọ̀ nìyẹn àfẹ́ àbẹ́ mi pa yìí mọ̀rọ́ fún ọlọ́hùn tààlà inú fún àwọn àlùwádìí lọ sọ́yẹ̀ tó wọn wà mọ̀ fìdí tó àtọ̀ àmọ́ wà mọ̀ fìdí àtọ̀ àwọn nǹkan tí wọ́n ń ba iṣẹ́ olóore jẹ́ àtàwọn nǹkan tí wọ́n fọ́ di ìrìbì lọ́jọ́ ọlọ́run èèyàn kírun èèyàn ní báyìí fa àrùn mọ́ èèyàn lọ mọ́ta tí ò ní báyìí fa àrùn mọ́ tí ó gbà ọ̀rẹ́ tí ò ní báyìí fa àrùn mọ́ tí ó ti rẹ̀ pera rẹ̀ ní mùsùlùmí lọ́lọ́dọ̀ ọlọ́run ọba tí ò ní báyìí jẹ́ mùsùlùmí wọ́n ní wàmọ̀ fìdí pọ́tìl àwọn nǹkan tí máa ń baṣẹ́ olóore jẹ́ wàmọ̀ fìdí àtúhà àtàwọn nǹkan tí وليس الشأن في العمل إنما الشأن في حفظ العمل أن يفسده ويحبطه وليس الشأن في العمل أي كشي كفتاكي إن فتاكي جوكوني في عريسة ولورشي إنما الشأن في حفظ العمل إن فتاكي تطبق òní pé èyí tá a rí ṣe ká má jẹ́ kó bàjẹ́ ká sọ nínú ìfìdòwò wáyé ìdèkòwò níbi nǹkan tó lè bàjẹ́ tó lè jẹ́ ká pàdánù ìwájú ọlọ́run bá níbẹ̀ lọ́ba yìí sọ fún wa ní Al-Qur'an nípa àárín yẹn kan àwọn èèyàn wọ̀nyí ọlọ́ba ni wà pàdé ní ìlànà àmìlò min àmàlì ọjà àìláhù àbáhàn mẹ́fúrọ̀ ọlọ́run gbogbo tí wọ́n ṣe níṣẹ́ olóore nígbà tí wọ́n bá déwájú wọn lọ́wọ́ wọn sọ gbogbo ẹ̀dí òfin tí ò ní nítumọ̀ mọ́ tó ní nǹkan tí èèyàn lè ṣe tó lè jẹ́ kí gbogbo nǹkan tí èèyàn ti kí mírùn ó ṣòfò níwájú ọlọ́run bá nǹkan tí èèyàn gbà láàwẹ̀ kí a má bá ẹ̀sán rẹ̀ dáadáa tó fi sóbi ẹ̀ kò ní bá ẹ̀sán rẹ̀ ọlọ́mọ ṣe ti wà bẹ́ẹ̀ kí láwọn kan wáyé ẹgbẹ́ níbo sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà àmì máa ń ṣe ń bá ń pè ní khutbatul hajah منهم دون تمد مونا نقول ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا ولن نضع أوصر يكون أنفسنا aburú tí máa ń lọ lórí ẹ̀mí ẹ̀dá aburú tó jẹ́ pé ó máa ń sọ ẹ̀dá di ẹni òfò níwájú ọlọ́run ọba tó rẹ̀ ní ó ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí aláọ́jù tó yàn gẹ́gẹ́ tí ọlọ́ọ̀bá sọ fún àwọn al'arab nínú al-Qur'an ọlọ́bá ni yẹmù náà alayka an aslamu ọlọ́nà àwọn tó jẹ́ pé wọ́n ń ṣe yànga ó kì í bá ṣe ọlá àwọn nínú islam islam ìgbàmọ́jẹ́ islam tí ó bá ṣe pé àwọn ṣàánú wa nẹ́bì obama pèpè obama rí ní kàkà bẹ́ẹ̀ lẹ́yìn táwọn ọba bẹ́ẹ̀ lẹ́yìn ọlọ́run ni ọlọ́tàmọ́nà alayya islamakum ẹ má ṣe yàn ga pé ẹjẹ́ mùsùlùmí almahim iṣẹ́ olóore èèyàn lè ṣe kó má bà lọ́dọ̀ ọlọ́run wa tó bá yẹ pé aburú lọ́nà ẹ̀mí ẹ̀wọ́ fún yẹ àti àwọn ènìyàn àtàwọn kẹtẹ́ yìí ó fọwọ́ rẹ̀ ṣe tí òun jẹ́ kí yẹn padà rí ẹ̀sùn iṣẹ́ olóore tí yẹn ṣe níwájú ọlọ́run ọba abẹ́ ọlọ́run ọba ọmọ fẹ́ràn wọn di gbogbo eléyìí àwọn nǹkan tó lágbára àwọn nǹkan tí wọ́n ń baṣẹ́ olóore jẹ́ wọ́n àfínú ìpò kan ìtọ́lágbára jù lẹ́ ọ̀nà ni àṣẹ́rùkú wà ríkà àṣẹ́rùkú wà ríkà ìpa orogún tọ̀mọ́ ọlọ́run ọba àti ìfẹ́ ẹ̀sìn lẹ̀ ẹgbàgbẹ́ látọ̀rí àrídà àrídà òní pé kéèyàn sọ pé òun ò ṣe ìsìlámù mọ́ ẹ tí ò bá ti ṣe ìsìlámù mọ́ gbogbo tó ti ṣe síwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala gbogbo من القرآن الكريم الله سبحانه وتعالى قال ومن يرتد منكم عن ديني فيموت قال إن كيبت إسلام وإملك تبف وقلوله فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة wọ́n yóò hàn níbẹ̀ gbogbo tábà torí káàtì ti síwájú nínú Islam nínú ẹ̀ṣọ́ olóore ọlọ́run ó ti bàjẹ́ láyé ó ti bàjẹ́ láyé kí àmà ọlọ́run bá kọ́mọ̀jẹ́ tuntun ó bàjẹ́ ẹni tó bá fi Islam múlẹ̀ tó bá gbá àwẹ̀ ní gbogbo ẹ̀mẹ́yẹ tó torí kó fi gbà àwọn rẹ̀ nítumọ̀ máa wájú ọ̀nà nàníbọ̀ sallallahu alayhi wa alihi wa sallam ló fi kìlọ̀ fún wa nípa àwọn aṣẹ́ tí wọ́n bá ìsìlámù wọn jẹ́ tọ́ka jìnà sí àrídà nínú ọ̀ràn àrídà kájìnà sí gbogbo àwọn nǹkan kan wáyé àwọn nǹkan tí ó léwu púpọ̀ من هنا وانكده ومن السخرية بالدين وآله في أما في عمويا في سيسن حتى سنسنا مجان كما في شاوية كما في شيئية لبن الله سبحانه وتعالى صفانا القرآن إن سورة التوبة آية 65-66 ولبن ولا إن سألتهم ليقولن إنما كنا نخوض ونلعب قل أب الله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم إن نعفو عن طائفة منكم نعذب طائفة بأنهم كانوا مجرمين يعني ولئن سألتهم تبان بما تعنت بان بما لا يقولون إننا كنا نخوض ونلعب وما زوي أكن صرع صدر عن سيري عن شوادني وبان كل ابي الله وآياته tí ọlọ́run ọba tí ààyè rẹ̀ wàrà fún ìlèrí tí òjíṣẹ́ ọlọ́run ọba kúntùm tàstàzìrú ilé yẹ kí máa fi ṣe àwàdà láàtà àtẹ́zìrú ọdẹ fọ́tùn bada ìmánìkùn ọlá ni mọ́ máa wíjà àríwá ẹ ti bí kèfèrí lẹ́yìn ìgbà tẹ̀ ti ní lẹ́yìn ìgbà ìsìláàmù rẹ̀ ti bàjẹ́ iṣẹ́ rẹ̀ ti bàjẹ́ nínú ìfẹ̀sùnsí rẹ̀ oná ni àwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan àrífàmì ẹ̀sìn ká máa fi ṣàwọ́wà ká máa fi ṣe ẹ̀yẹ bí tẹ́lẹ̀ mi sọ pé òfin tó di ẹlẹ́à ló di eléegun ó sọ pé òfin ọlọ́run ọba ni pé káwọn obìnrin mùsùlùmí kí wọ́n wà ní inú aṣọ jilbab ìyẹn kí máa sọ bẹ́ẹ̀ nínú rẹ̀ oná ni àwọn gbólóhùn burúkú táwọn èèyàn máa ń sọ wọ́n máa ń jápa aráfẹ́ sí bí pé ẹni tó bá sọ fún wọn tẹ̀lé súnà kò tó dìjọ́ gbéǹde ìní ètò olówó ìjọ́ gbéǹde ní ètò olówó akíwà àwọn ọ̀rọ̀ palapala báyìí ẹgbẹ́ nǹkan tó ń túmọ̀ sí òun náà ni pé ẹ̀sìn wa àmúlọ́kùnkúndùn inú rẹ̀ náà ni kí ẹ máa pè ọlọ́run bá subhanahu wa ta'ala kí ẹ máa pè ní bàbá ẹni tó eléyìí nǹkan tó ṣe pàtàkì ní bákan náà àwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ oní ẹ̀yìn kó jẹ́ pé òfin ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kó jẹ́ nǹkan tó yàn kórira nínú al-Qur'an al-Karim nígbà tó ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ń sọ fún wa nípa àwọn mọ̀nẹ́sìkì tó jẹ́ pé iṣẹ́ wọn ti fàáhàbàtọ̀ àmàlẹ̀hùn látara bẹ́ẹ̀ iṣẹ́ wọn bàjẹ́ ilé náà wọn kàtó yẹ kí a sọ̀rọ̀ fún mi bẹ́ẹ̀ náà ni ashirk gbogbo tí wọ́n bá ti pè ní ẹbọ tí wọ́n bá ti pè ní ipa ogun pọ̀mọ́ lọ́wọ́ ọba ní ẹgbẹ̀rún jìnnà sí nínú al-Qur'an al-Karim min qablika la'in ashrakta la yahbatanna 'amaluk ọlọ́ni wọ́n ṣe ọlọ́run nínú nǹkan tí a ti ṣàlàyé fún ọ tá a ti ṣe ránṣẹ́ sí ọ nínú iṣẹ́ tó wà lọ́dọ̀ ọlọ́run àti gbogbo àwọn ànábì tó ti kọjá ọ̀nà ẹni pé lẹ́yìn àṣọ̀rọ̀kì tó bá fi pa nǹkan kan pọ̀ mọ́lọ́run ọba tó bá fi pa orogún pọ̀ mọ́lọ́run lẹ́yìn àbẹ̀tọ́ ní amẹ́lẹ̀k bẹ́ẹ̀ lára ìjọba mùsùlùmí gbogbo tó bá ti pè ní ẹbọ ó kéré ó tóbi ọgbọ̀dọ̀ jìnà sí tá a bá jìnà sí iná àwọn kan tí ó ba iṣẹ́ olóore wọn jẹ́ òun lélẹ̀ bákan náà àwọn kan tí wọ́n ba iṣẹ́ olóore jẹ́ ó náà aṣọ ìkọlá àṣìkò ẹbọ kékeré tá sí àríyá gbogbo iṣẹ́ tí wọ́n bá ṣe tó bá ṣe fíárì ní ń bẹ̀ tó bá ṣe àlẹ́ àwò ń bẹ̀ iṣẹ́ yẹn ti bàjẹ́ يرجع الله سبحانه وتعالى يرجع الله سبحانه القرآن الكريم طلب إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراؤون الناس ولا يذكرون الله إلا قليلا لنا منافقين àwọn tí mẹ́ni òfin ní ọkàn wọn ẹ̀yà tí ìsìláàmù orinlẹ̀ nínú ẹ̀mí wọn àwọn làwọn tó jẹ́ pé tán bá ń olóore wọ́n máa ṣe káwọn rí wọn eléyìí nínú nǹkan tí máa bá ṣe olóore jẹ́ ni nínú àdéṣà lè rẹ̀ràn tàbí ọlọ́ àìhó èyí tí máa muslim gbà wá anábì wa sallallahu alaihi wa sallam anábì ni qala Allahu tabaraka wa ta'ala anábì ni ọlọ́run bá sọ fún wọn pé ana adna shuraka'i an shirk man 'amila 'amalan ashraka fihi ma'i ghayri taraktuhu wa shirkahu anábì arábìnrin ọlọ́ba sọ pé òun rọrọ̀ tayọ kéèyàn fẹ́ ṣe nǹkan tó jẹ́ ṣe olóore ó fẹ́ lọ mọ́kà ó tún wá ní àníyàn pé àwọn èèyàn ó gbà ó fẹ́ ka alukoran ó wá ní àníyàn pé àwọn èèyàn ó gbà ó fẹ́ ṣe wáàfí ó fáwọn èèyàn ó gbà ó fẹ́ mọ owó sí mọ́sálásí ó ní àníyàn pé àwọn èèyàn ó mọ̀ pé kékeré kọ́ ni àfijù wọn lọ anábìnrin ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala sọ pé ana agna ṣọ̀rọ̀ká ayé ana ṣẹ̀rẹ̀ òun rọrùn tayọ kéèyàn fẹ́ ṣe nǹkan kan kó fẹ́ fi wójú orí òun ọlọ́run kó tún wá fẹ́ fi pílẹ̀fẹ́ ẹlòmí mẹ́nà àmìlà àmìlẹ̀ rẹ̀ olúwàmí tó bá fẹ́ yí kéjì inú ṣẹ́ aṣọ̀rọ̀kà sí ìhìmọ̀ ìrẹ́rí tàrọ́kùtù wọ̀ṣẹ̀kà tí ìbá nìyẹn fi ni bí a bá kọ́mọ́ fún wa sí tó tóbi tó ṣe dáadáa ṣùgbọ́n àníyàn rẹ̀ ni pé àwọn èèyàn mọ̀ adéyìn bá ti láwọn alukoran àníyàn rẹ̀ ni pé wọ́n mọ̀ tọ́lọ́ ọba kẹwà pẹ̀lú mímọ̀ rẹ̀ àbíyàn bá náwó tó jẹ́ pàníyàn lélẹ̀ èèyàn gbà kankan mọ́lẹ̀ pẹ̀lú ọjọ́ ọlọ́run ọba kọ́lọ́n kó láwọn bẹ́ẹ̀ mọ̀nà àmìlà àmìlẹ̀ ni aṣọ̀rọ̀kà sí ìyìnmọ̀ ìrìn ìrìn tàwọn tó wọ́ṣẹ̀kà alẹ́bìnrin tó bá ṣe èyíkéyìí inú iṣẹ́ táǹpẹ̀ níṣẹ́ ẹ̀sìn láàrin àrùbá ti jẹ́ tọ́lọ́ nìkan ونلف مدى الله من حديث أبي هريرة رضي الله تعالى عنه هنا ندعو صلى الله عليه وآله وسلم النبي صفوة نقع ومتع وبيبي الله بأوكك شهيدا جوما níjọ́ gbìndẹ̀ alkiyama ẹni àkọ́kọ́ onáàni tó jẹ́ pé ó jẹ́ ẹni tó ní owó rẹ̀ gẹ́gẹ́ ọ̀nà sójú ọ̀nà ọlọ́run ọba ẹni èkejì ẹni tó ní mímọ̀ ẹni ẹ̀kẹta ẹni tó jà jihad tó jagun sójú ọ̀nà wọn wà alábí wa sallallahu alaihi wa alihi wa sallam alábí ní àwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta yìí nígbà tí wọ́n bá jí dé iwájú ọmọ ọba ọlọ́run bí wà máa bí ẹni tó jẹ́ olówó ibi rẹ̀ tó olówó alam uwasi alayka hatta lam ada'aka tahtaj ila ahad ọlọ́run bó ní fẹ́ mo ọlọ́rọ̀ kó bùkátà ẹnì ní ayé àwọn èèyàn náà tún bùkátà rẹ̀ olóyè máa sọ pé bẹ́ẹ̀ ni wọ́n lọ́n ṣe bẹ́ẹ̀ fún mi olóyè máa sọ pé fàmẹ́ẹ̀dà àníntẹ̀ sí ìmọ̀ àtẹ́ìtùk ọlá tí mo dá ọbọ̀ wò ló fi ṣe kọ́ọ̀lì wọn ni olóyè máa sọ pé kóńtò àfẹlẹ̀ ọ̀rọ̀ fínà wọ́n àtọ̀fọ̀dàk mo ń dàbí pọ̀ mo ń náwó sójú ọ̀nà wọ ọlọ́run ọba mo ń kọ́ mọ́ṣáláṣí mo ń kọ́ àwọn mo ń bú àwọn aláìní ọlọ́mọ sọ pé gẹ́gẹ́ ká òpùrọ́ ni ọ táwọn náà jẹ́ olùsọ́ nílé ayé tán kọ́ńtà ń ṣe tá ń sọ́ọ́lẹ̀ mọ́síkàdẹ́tà ọ̀pọ̀lọ́ yẹn torí pé nǹkan tó ṣe òun náà ni pé ò ṣe àrọ́tà ń yí kọ́ la fúlànà jawad gbogbo owó tó ná òfẹ́ kan sókè lágbájá ọ̀rẹ́ tọrọ ẹni eré ni bẹ́ẹ̀ ló padà jọmọ náà bẹ́ẹ̀ náà ni ẹni tó jẹ́ pé òun náà jẹ́ olùpètè sójú ọ̀nà ọlọ́ọ̀bá tó náà nímọ̀ àtẹ̀ntó gbìyànjú sójú ọ̀nà náà lọ ẹwà wílé ṣé ẹwà nínú ẹ̀bùrúkú ẹwà bó ṣe ṣe àkóbá àti bí ìṣe àkóbá ọmọnìyàn ní iwájú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala eléyìí nínú àwọn nǹkan tó máa ń da iṣẹ́ ẹ̀jẹ̀ ni bákan náà nǹkan tó máa ń ba iṣẹ́ ẹ̀dá ẹ̀jẹ̀ òun náà ni kéèyàn jẹun tó jẹ́ pé tọ́lọ́wọ́n bá àtàn sọ fún yín pé òfin ọlọ́run òun ni ká fi wọn gbọ́n lẹ̀ onírun gàkọ́ irun dání yàtọ̀ fún pé kò fi ilẹ̀ ọ̀tún takò wọ́n sọ pé òfin ọlọ́run ọba oníkóbìnrin mùsùlùmí kó múra dáadáa onú náà ni inú òun gbogbo ohun tó bá ṣe léyìí ìkọjá ìdájọ́ ọlọ́run àtànẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam ni wọ́n ń pè ọlọ́ba ń sọ fún wa nínú al-Qur'an al-Karim ọlọ́ba ni yá ayyuha alladhina amanu la tuqaddimu bayna yaday Allahi wa rasulihi ọlọ́ni ìgbàgbọ́ òdodo ẹ má mi dáwájú ọlọ́run ẹ má dáwájú ànábì nítorí bá ti sọ ọ́ tánà bá ti sọ ẹ má máa fi ilẹ̀ ṣe nǹkan mi wọ́n ti kò lọ́ ha ẹnà wá fẹ́ ní ọ̀nà alẹ́rìn ẹ fáyà ọlọ́run bá nínú àyà tó wá ṣáájú nínú àyà míì tó wá ni ẹ gbé òun yín ẹ gbé sókè òun nàbì ولا تجأروا له بالقول كجار بعضكم لبعض ọlọ́run bákan náà ẹ̀mí mi bá nàbí sọ̀rọ̀ ẹ̀mí mi dóhùn sókè pẹ̀lú ànábì bẹ́ẹ̀ ìgbà tẹ́ ẹ bá ń pariwo mára yín à ń ta àbátọ̀ àmàlẹ́kùn wà á ń tún láti ṣọ́rọ̀ ó ń bàdí pé ṣé olórí yóò bàjẹ́ tẹ̀ ẹ̀yìn mà. tábẹ́rù àyà méjèèjì àyà àkọ́kọ́ la kí wọn àyà kejì lélẹ̀ ó túmọ̀ sí pé ẹni tí bá máa ń gbáwájú ọlọ́run gbáwájú ànábì wẹ́dẹ́ ọ̀rọ̀ ọlọ́run ọba ọ̀tọ̀ níbi tí ó máa lọ òun máa lọ bù ní wẹ́dẹ́ kan pẹ́rọ ọlọ́run ni yóò ní tí ń fẹ́ sọ nìyẹn ní tó ń ṣe nìyẹn àtẹni tó bá yẹ pé ohun rẹ̀ ní máa ń fi ọpọlọ rẹ̀ ní máa ń gbé ju ti ọlọ́run ní máa ń gbé ju ọ̀rọ̀ ọlọ́run ọba ba iṣẹ́ jẹ́ nù nínú àfọ́ ìgbìmọ̀ kọ́ ìmọ̀ wọ́n ní wọ́n aksaru náà mọ̀ ìbọn mọ̀kọ́bàrún nínú ṣèyí àlẹ́tì tó fi bẹ́tẹ̀ lọ́fàfàmà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ọ̀nà tí aburú tó lágbára ní ìbẹ́ lọ́dọ̀ àwọn tí máa ń ba iṣẹ́ olóore jẹ́ nínú aburú tó lágbára tí ń ba iṣẹ́ olóore jẹ́ òun náà ní kí ọlọ́run ọba àtànẹ́lùwà sallallahu alaihi wasallam ká máa bí tí wọ́n sì sí lórí ọ̀rọ̀ kan ká máa fi ṣùgbọ́n mi ká máa fún owó ńlá lẹ̀ pé yóò ṣe rí nǹkan tó bẹ̀rẹ̀ eléyìí nínú nǹkan tí ó máa ń baṣọ ẹlẹ́rìí jẹ́ nípa dènà sí ó sì pàdé àwùjọ àwọn ẹlẹ́sìn tó jẹ́ pé àfẹ́ farabalẹ̀ fún tọ́lọ́run farabalẹ̀ fún tànàbí sallallahu alaihi wasallam nínú nǹkan tí máa ń baṣọ ẹlẹ́rìí jẹ́ ó náà ní àtàlẹ́ alàlọ́ọ̀hì ọ̀gbọ̀njàlè ó náà ní kí a máa fọlọ́run búra lórí pé ẹnìkan bákan lọ́lọ́wọ́ ṣe pẹ̀lú ẹ̀ kò sí ní tó máa ń tọ́lọ́wọ́ bọ́ ṣe pẹ̀lú ẹnìkan kan àìmọ́ ẹlòmí eléyìí náà àwọn ti jẹ́ pé wọ́n bá ní ìbí wọ́n bá ní bébí yẹn lójú ara wọn eléyìí máa ń pọ̀ nínú ọ̀rọ̀ wọn ó pé pé ibi táwọn ti jáde bákan ni tá a bá sọ kíní kan yóò fẹ́ mọ́ ọlá láti sánmà ni wọ́n ti máa ṣàmì ah, ah, afá ní ọdún kò fẹ́ kankan tó mọ̀ ní ìpínlẹ̀ ọ̀sán ọ̀wọ̀ tààrà kálukú ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ anábẹ́wọ̀ sallallahu alaihi wasallam anábì ní man babta'a bihi amaluhu lam yusri bihi nasabuhu man abta'a bihi amaluhu lam yusri bihi nasabuhu anábì ní tó bá jẹ́ pé iṣẹ́ tó ṣe ìfẹ́ tó sọ́dọ̀mọ ẹ̀yìn ní ibi tí wọ́n ti bí ibi tó ti wá ìran tó ti wá kò lè sọ́dọ̀ ní pàtàkì wọn jọ ọlọ́run ọba arákùnrin kan sọ pé wàlọ́ọ̀hì lẹ́yẹ̀ fèrè lọ́ọ̀hì lè fòlẹ̀ ó ní ń fọ́nà ọba búra lájáde olè ráforíjì ẹnìkan náà sọ̀rọ̀ jẹ́ ó ní wàlọ́ọ̀hì èèyàn lè ní ó mà tí ó fi rọ́lọ̀ mà sẹ́yìn pé ọ̀rọ̀ tó sọ ó lè kọ̀rẹ́kì kọ́kọ́ pé àmà ah, nẹ́bí náà láti mọ ọlọ́run máa ń tó ń gbà lérò ni pé ó ní tó bá ń ṣàdúrà àwọn kan ní ọ̀bọ̀ káàdùn ààrẹ lọ́dọ̀ ọlọ́run gbólóhùn wàlọ́ọ̀hì

nọ́mbà lẹ́bi yàtọ̀ àlà àlẹ́yà tá lẹ́nu fi ń jura àlà action lè fòláàrí wọn àlà àbò mi forí jẹ nìkan fàyín mi kọ́tù kẹfọ́rù tó lè fòláàrí wà fúbẹ́tù àmàlẹ̀ dáńtó ní ìnira forí jẹun ti bàjẹ́ ó tún máa bí kí ẹ máa búra tó bákan ní òṣèré fẹ́ nìkan torí ibi tí wọ́n ti bíyàn àbí torí àṣepamọ́ tí èèyàn rò pé ó níwájú ọlọ́run tí ìmọ̀dọ́rọ̀ wọn ti ẹ̀dá àbí ìgbà kó máa fi búra kó máa fi halẹ̀ kó máa fi ṣépè lẹ́nìkan kó máa fi gbé bákan ní ọ̀la onìkan rè nínú nǹkan tí máa ń baṣẹ́ olóore jẹ́ nù. bákan náà nǹkan tí máa ń baṣẹ́ olóore jẹ́ onírin kí èèyàn fi ọ̀run àlásàrì ọ̀làtọ̀ kí èèyàn fi sáré wa tásìkò yóò fi lọ. anábì wa sallallahu alaihi wa sallam nínú àdéhùn àbí rẹ̀ ọ̀la ọ̀tọ̀ anábìsọ̀lá àṣọlám sọ fún wa ẹgbẹ́ kí n lórí wáyà àti àbúrẹ́ìdà bẹ̀rẹ̀ ìdára bí ọlọ́wọ́ sọ́lá àná ìkíní ní àwọn tàbí ọ̀n ó sọ wípé kó nà máa àbúrẹ́ìdà ká ìgẹ́zùwà ti yìn ó ní àwọn wà pẹ̀lú bẹ̀rẹ̀ìdà fífi kan náà sàábì ànábì Muhammad sọ́lá àṣọlá lógun kan فقال بريدة وانسكي بكي بصلاة العصر لما العصر يتتماكي تبعث وليه ẹ tètè máa kí tó bá ti wọlé gbogbo ẹ̀yin fòwòfòwò gbogbo ẹ̀yin gbogbo ẹ̀yin èèyàn tẹ máa wà ń ta tẹ wà níbi iṣẹ́ yín bẹ́ẹ̀kì ẹ̀ òbí fàlàfẹ́lá àfọ̀ tẹ́sí ìbá ti wọlé ẹ̀ máa kí fáyínà nàbí yà sọ̀rọ̀ lọ́rọ̀ alẹ́ wà fẹ́lẹ̀ lẹ́nà fáàlì bẹ̀rẹ̀ dání pé kúmu dọ́gba nàbí sọ yí pé yẹn tààrọ̀ kẹfọ̀lẹ́fẹ́lá àfọ̀ tọkọ̀dẹ̀ hábìtàn àmì lòrò anábìlẹ̀ tó bá gbẹ̀wọ̀n àlàáfíríkà lẹ̀ tí ò kí tásìkò ẹ̀ fi lọ gbogbo iṣẹ́ tó ṣe lé ìgbẹ́jọ́ náà ti bàjẹ́ gbogbo tó ṣe lóòjọ́ ọjọ́ náà ó ti bàjẹ́ eléyìí nínú nǹkan tí ó lágbára púpọ̀ ẹ̀ka sọ́ra fún ọ̀nà ẹ̀ nínú àwọn kan tí wọ́n bá ṣe olóore jẹ́ ọ̀nà ẹ̀ ni kíyàn máa gbé kọ̀ọ̀rọ̀ máa ṣe tí ò tọ́ ó sì pé ní gbangba ẹni rẹ̀ ni wọ́n máa ṣe. ọ̀gá nínú àwọn sábà níbo Muhammad sallallahu alaihi wa sallam ó lẹ́nu bí wọ́n sallallahu alaihi wa sallam àná inni la a'lamanna aqwama anábìnrin máa ń máa àwọn èèyàn kan nínú ummati nínú àwọn tá a jẹjẹ mùsùlùmí ya'tuna yawma al-qiyamati bi hasanatin tajdaluha bayda arábìnrin iṣẹ́ olóore ó dá àwọn obìnrin aláìkèyàmà ọ̀yẹ́ jẹ́ aláhàmìlọ́hù abẹ́ àmàìfọ́ra ṣùgbọ́n gbogbo iṣẹ́ yìí wọ́n bó sọ di òfò wọn wọ́n di òfò sọ̀dọ̀ àwọn ẹ̀dẹ̀lú ànábì Muhammad pé òjíṣẹ́ ọlọ́ba fàlàyé àwọn ẹni fún wa ànábì wọn sọ pé àwọn ẹni tọ́nà ọdún sọ sọ wọn tí ó sọ fẹ́ wọn dòfo tí ó sọ dòfo ànábì ní amma innahu min ikhwanikum ànábì ní ìyàbí tí náà ni wọn wa min jildatikum wa ya'khudhuna min al-layli kama ta'khudhun ànábì lẹ́yìn náà ṣe ní gbìyànjú kẹ́kẹ́ wọn tí ó ṣe sàárà bẹ́ẹ̀ làwọn náà ń ṣe walakinnahum aqwamun idha khalaw bi maharimillahi intahakuha àrùn àwọn tó jẹ́ pé tán bá wà ní kọ̀rọ̀ wọ́n máa ń gbé kọ̀rọ̀ ba wọ́n máa ń gbé kọ̀rọ̀ ṣèbàjẹ́ ìjẹun tó jẹ́ pé yóò dá ní gbangba yóò jẹ́ níbi ní kọ̀rọ̀ nínú nǹkan tí máa ń olóore jẹ́ ni kódà nínú nǹkan tí jẹ́ kí ní àtúbọ̀tán dáadáa òun ló wà bákan náà tó máa ń baṣẹ́ olóore jẹ́ òun náà ni kí ní ajá ń lé kí a máa kí a máa kó máa fi ṣe tẹ́ẹ̀tì eléyìí náà máa ń jẹ́ kí ṣe olóore yẹn ẹ máa ń jẹ́ kó dínkù ẹ má jẹ́ kí ó sùn èèyàn ẹ má jẹ́ kó lọ ilẹ̀ níwájú ọlọ́run ọba Abdullahi bin Umar radiyallahu anhu ọlọ́run ìlú sallallahu alaihi wasallam sọ pé man ittakhadha kalban illa kalba zar'in aw ghanamin aw sayt anábìrin tó bá ní ajá ńlẹ̀ tí kìí ṣe pé ajá tí ìmọ̀ ìbẹ̀bẹ̀ kí àwọn ẹranko tó máa ń jẹko kámàbà lè jẹ́ àtẹni tó fi sọ àwọn ẹran rẹ̀ tí ń sùn anábìnrin tí yorùbá ti jẹ́ pé ọ̀kan ní mẹ́ta yìí ní nàjà fún anábìnrin yá ń kó sùn ní ajúrò kulla yawmin qirat anábìnrin gbogbo ojúmọ́ náà máa pàdánù tó tó kéwú dùn níbi iṣẹ́ ìlú rẹ̀ lẹ́yìn náà láṣẹ tí yóò máa pàdánù yóò máa pàdánù kéwú dùn lójoojúmọ́ ojú bàbá alájá ìyá alájá tí ń dájá mára tó àtàjájọ ń gbélé anábìwà sallallahu alaihi wasallam ní gbogbo ojúmọ́ ẹnìṣẹ́ olóore yìí yóò máa dínkù ọlọ́dà sọ̀fánà ọ̀tàálà sọ̀fánà alkọ̀án ọlọ́mọ yà yọ lẹ́bí ní àmàlà sàkùlọ́ wọ̀lùtẹ́ǹdò lọ́fún máa kọ̀ dáná tilẹ̀ bàdẹ̀ tó sàkùlọ́ ọlọ́mọ yà lọ dódódó ìpayọ̀ náà ti àwọn nǹkan míì pẹ̀lú ẹ̀ tí ó bàjẹ́ Umar radiyallahu anhu òní háàfìbò àǹfọ́sàkùn kọ́bìlà àǹtọ́fà sábò ẹ má ti sọ̀rọ̀ ara yín kó tó di pé ẹ lọ pàdé ìṣòro ní ọjọ́ náà àbí ọlọ́run sùpàánù àtàlà àwọn nǹkan tí وسلم على نبينا محمد وآله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته